أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم A dúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillahi. A ṣe ìké, a ṣe ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run àti oore ajẹ́njẹ́tán rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam àti àwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àtàwọn tí wọ́n bá ànábì Muhammad tí wọ́n bá lò gbà kọ́nà mọ́ṣálẹ̀ bá a kẹ́ wọn. a kí ọlọ́run a sì ń dúpẹ́ fún ọlọ́run ọba wípé alihamdulilayi ọba àwo là ń dúpẹ́ fún ọba tó ṣọ́ wa láti ọ̀sẹ̀ tó kọjá tó tún jẹ́ kí Jímọ̀ tọjọ́ òní kó ṣojú ẹ̀mí ẹnìkankan wa. Ọba náà ni à ń dúpẹ́ fún Alhamdulillah. Kí Ọlọ́run Ọba kó má ṣaláì gbọpẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Àwa ń kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa, ètò yín ni Barika Jimoh ni ètò tí ó ń wá sétí ìgbọ́ yín láti ẹ̀kọ́ tó mójú kíkọ àti kíka ìròyìn Campus Radar tó kalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fún ìmọ̀ ọ̀gbìn ní ìlú Abẹ́òkúta tí a mọ̀ sí FUNAAB. Mo wá kí ní kíkí tó ṣe kí ni? Kíkí tó lọ́lá kíkí tó ń ṣe wípé òun ni a ó fi máa kíra wa bó bá kí pẹ̀lú gbólóhùn pé wa rahmatullahi wa barakatuh". Èmi ọmọ àbúrò yín, ọ̀rẹ́ yín náà ni Abdulhafiz ọmọ Dúróṣànyà ni mo ń ṣe atọ́kùn ètò lónìí. Kọ́lọ́hun ọba kó má ṣaláì kọ́ wa máa ṣe. Àmín. Na'am. Ní ọ̀sẹ̀ tó lọ, à ń bá ara sọ̀rọ̀ ní orí pàtàkì àti àwọn ọlá tí ń bẹ fún ọjọ́ Jímọ̀. Gẹ́gẹ́ bí a ṣe ṣe ní àdéhùn lọ́sẹ̀ tó ń lọ pé lónìí a ó máa parí rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ọba nìkan lọba aládèéhùn, a fi ọ̀sẹ̀ tó kọjá a fi tì sọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run ọba náà ó wá jẹ́ kí ọ̀sẹ̀ tòní, ó jẹ́ kí Jímọ̀ tòní kó bá wa láyé kó bá wa dáadáa. Òun ni ọba tó pẹ́ tọ́ sí Alhamdulillahi. Ọjọ́ Jímọ̀ tẹ rí yẹn ni, ó jẹ́ ọjọ́ kan tó tóbi, ọjọ́ tí a ò gbọdọ̀ fi ṣeré. Ṣé ní bí a máa ṣe sàárà ni? Àbí a ti máa ṣe gbígbàdúrà? Ṣé òun ni ká sọ ni? Àbí àwọn ọlá tó pọ̀ tí a ti kà fún ọjọ́ Jímọ̀? A rìn lọ síbi Kí Ọlọ́run Ọba kó má ṣe eléyìí ní àgbọ̀nràn fẹ́ni kankan wa. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, àyín ni a ó máa fi àràǹbá ètò tòní kọ́. Kí gbogbo wa sì gbìyànjú láti mú àwọn ọ̀rọ̀ tá à ń bá a sọ ká sì gbìyànjú láti máa mú un lò ká má ṣe ní à ń gbọ́ lásán ká jẹ́ ohun tá à ń gbọ́ tá sì ń fi tá sì mú ní ṣíṣe bẹ́ẹ̀ ni kọ́lọ́run ọba kó má ṣe eléyìí ní àìrọ̀rùn fẹ́nìkọ̀ọ̀kan wa àtẹni tó sọ àtàwọn tó ń gbọ́ láádá tí ń bẹ ńbẹ̀ kọ́lọ́run wa kọ́lọ́run dùn wọn láádá ẹ̀. ní Ṣàbáàn yóò bọ́ sí ọ̀sẹ̀ tí ó ń bọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. A jẹ́ kí a gbìyànjú, ká gbìyànjú láti ṣe iṣẹ́ olóore ní àkókò náà torí ó ń jẹ́, àwọn àlùfáà ń jẹ́ kó máa yé wa pé òru nisfu Sha'ban òun ni Ọlọ́run pàṣẹ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé kí ó gbé kí ó yí Qibla kúrò ní Masjidil Aqsa tí ó wà ní Jerusalem sí um Kaaba bí wọ́n ṣe kọ́ wa. Ó dẹ̀ ní òru náà a lè a lè gbìyànjú láti ṣe àdúrà bó tilẹ̀ jẹ́ pé kò ṣe nǹkan tí ó jẹ́ ọ̀pọn dandan kan tó jẹ́ nǹkan tó ṣe gbòógì kan àmọ́ gbogbo a lè rò pé lìkìkì ámú lílu wa bá ti máa ń ṣe ọba bu síjọ́ náà kò sí ní tó léwu ń bẹ̀ àwọn àkàn á sì máa gbààwẹ̀ ní ọjọ́ náà àmọ́ ẹ jẹ́ ká máa fi rán wa létí Aisha radiyallahu ta'ala anha ó ní Ànábì wa Muhammad wa sallam a máa gbààwẹ̀ láti jọ́ tíṣà bá ti bẹ̀rẹ̀ títí tí ó fi dé àárín yóò máa gbà títí tó fi dé àárín láti ìgbà tí ìṣàmù bá ti dá méjì àwọn mi ò ní gbà ẹ̀ mọ́ títí tí rọ̀mọ́dọ́nù fi dé kí àwa kí a má ṣe pé àwa fẹ́ ṣe tiwa ní aláṣẹ fẹ̀yìnfẹ̀yìnfẹ̀yìn kí a gba rama after nisu shaban ká tó ká bẹ̀rẹ̀ sí ń gba ramadan náà lọ àbí shaban náà ẹlòmíì àmà sọ pé sódà àbí òní gbóhùn tó bá di inú ramadan òun fẹ́ àgbà yẹn láti shaban ẹlòmíì gbà yẹn lọ́wọ́ pé òun fẹ́ san gbèsè àti tóun jẹ lọ́dún kan sẹ́yìn gbà yẹn lòun fẹ́ san kí gbogbo wa kí ọlọ́run bá kó má ṣe láì ṣe lé ní ìrọ̀rùn fẹ́ni kankan wa Allah ilaha illallah ala muhammadu rasulullah sallallahu alaihi wasallam اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع الدعاء ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانظرنا لقوم الكافرين ربنا آتينا من لدنك رحمة وعلم أمنا ورشدا ربنا آتينا في الدنيا حسن وفي الآخرة حسنة وقنا ذبنا وصلى الله على سيدنا محمد وعلى أهله وصحبه وسلم أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم